أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ní ìdí òbí nílùú ìbàdàn lọ́yọ̀ọ́ ṣe tiwambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo máa bá ní sàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti alágbàtọ́ àtàwọn mùsùlùmí ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore láyé àtijọ́ ọ̀gbìndẹ̀ alkiyama kó o bá ni fi ọ̀pọ̀ rọ́pò fún ẹnìkọ̀ọ̀kan ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulwahab onílarí tí yóò kà fún wa bísmìlá. bísmìláyé rahmani rahim tabarakalladi biyadi ilmu ikuwa wa ala kulli shay'in qadir الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فوجي البصر هل من فتور ثم وجي البصر كرتين ينقلب إليك البصر قاسيا وهو حسيب ولقد زينا السماء الدنيا بمصابيه وجعلناها لها هجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ fàbá túlẹ̀ bí wọ́n ṣe máa kalọ̀ náà nìyẹn ẹ ká tún gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa abdullahi abdulsalam bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam inna halala bayin wa inna haram bayin translation the prophet of allah peace be upon him The lawful things are clear, while the unlawful things are, are fuel clear. Transferred by Bukhari and Muslim. Lesson from the Hadith. 1. Muslims should eat from lawful things. 2. Muslims should move away from unlawful things. Ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe ń wá òru làìlátùlẹ̀ kọ́dírì. Àmọ́ tún bẹ Ọlọ́run, Ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ òru pàtàkì yìí tó bá já sí pé òru yìí ó ti wà nínú àwọn òru tó kọjá ọlọ́run jẹ́ ọjà sípa ti ṣe kòǹgẹ́ rẹ̀ tó bá já sí pé náà àwọn òru tí ń bọ̀ yìí náà ni ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ṣèbí ìwọ ni ọba alágbára ẹ̀yin ẹrúsìn ọlọ́run lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ lọ́dún yìí nípa alimoharomat àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tó lè múni rí ìbínú ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wá ń pè wá pé tóo kí wá làwọn nǹkan tí ó jàrí ìyọ̀nù ọlọ́run kí làwọn aṣẹ́ olóore tá a lè máa ṣe tó lè múni wọ àlìjánná ìyẹn lọ́wọ́ á jẹ́ ká tòrò wípé tó tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ wá jẹ́ ká tún ṣe àlàyé nípa àwọn nǹkan wo àmọ́lùn tó dé kílù lìjánná àṣẹ àwọn aṣẹ́ wo láàmú wá ṣe tí ó jẹ́ kárí ìyọ̀nù ọlọ́run tí ó jẹ́ ká wọ àlìjánná pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí ni tó kù tá a lo àwọn ẹ́písòòdù tó kù nínú Ramadan fourteen forty two fún àmọ́ lónìí tó dé kílù lìjànà àwọn aṣẹ́ tá a ṣe tí yóò mú wa wọ àlìjànà lẹ́yìn ìgbà tá a ti sọ àwọn tó bí ọlọ́run nínú tán tọ́lọ́run ṣe léèwọ̀ àwọn tí ó jàrí ìyọ̀nú ọlọ́run tá a fi wọ àlìjànà òun la fẹ́ mú ní kọ̀ọ̀kan àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí yóò jẹ́ kí a wọ àlìjánà tí yóò jẹ́ kárí ìyọ̀nú ọlọ́run ọba àlékè ọlá òun náà ni kọjá sí wípé gbogbo mùsùlùmí òdodo àwọn orígun márààrún tí ń jẹ́ òpó ìsìláàmù ká pé àwọn orígun ìdáadáa àwọn orígun yìí láti bẹ̀rẹ̀ àmọ́ lónìí tó dé kílù ìjànà iṣẹ́ tí yóò jẹ́ ká wọ àlìjánná bẹ̀rẹ̀ látòrí ìmánì nígbà pé ọ̀kan ṣoṣo òun lọ́lọ́run ká má mú nǹkan míì lẹ́yìn ọlọ́run ká má kírun ká má yọ zàká bákan náà ká má gbìyànjú nígbà táàwẹ̀ rọ̀mọ̀bọ́nà bá wọlé ká gbogbo ẹni tọ́lọ́ ń bá sì bẹ́gi ọlà fún kí wọ́n lọ sí hajj àbẹ́ni tó rẹ́ni tí ó sanwó rẹ̀ àwọn orígun islam márààrún yìí ara ń tá a gbọ́dọ̀ fọwọ́ tó nípa mú ni kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ ẹ̀yin náà jẹ́ agbọ́ hadithi látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam ànábì ni man lam yushrik billahi shay'an ba'da an amana wa aqama salata limakituba wa ada zakata limafurubo soma ramadana wa sami'a wa ata'a fàmátà aláàzálíkà wájàbá tìlà wùlìjànà nínú hadisi yìí anábì wa sallallahu alaihi wasallam anábì lẹ́ni tí ó bá ti mú orogún pẹ̀lú ọlọ́run ẹni tí ó bá ti ṣe ṣíríkù ẹni tí ò bá ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀rí pa àti ṣàlàyé kọjá pé ẹbọ ẹ̀ńbẹ̀lẹ̀ lẹ́bọ lẹ́rù kò ní wàlùjá náà yóò ra àánú náà ni iná àlàtúntún sọ ń bì anábì sallallahu alaihi ó lẹ́yìn tí ọba ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run rárá báàdà amọ́nà lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ òdodo nínú ọlọ́run ọba àlekè ọlá kò fi mọ́ nígbàgbọ́ òdodo nìkan wà á kọ́ ọmọ sọ̀láàtà àlìmọ̀kìtù bàtà ó wá ń gbé ìrun ọ̀ràn yẹn wákàtí márààrún ó ń kírun lásìkò ìyẹn nìkan tó kọ́ wà á dà zakata lèmọ̀ fòrò bọ̀ sàká ọlọ́run tọ́jọ́ yẹn ó tún yọ lásán pé gbogbo ẹ̀yin olówó ara tí ó jẹ́ ká náà ni ká yọ zaka ẹ jẹ́ zaka nú owó wa ká sì yọ fáwọn tọ́lọ́run ní ayọ̀ fún bí rọ̀mọ̀dán náà ṣe ń parí lọ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ìyọ zaka yín ẹ yọ àwọn mùsùlùmí pọ̀ tí wọ́n ní bùkátà sí zaka yín ọlọ́run ní jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ní kò ní jẹ́ wálẹ̀ ara tí zaka tí ó fi máa pọ̀ sí òun náà ni ká máa yọ tá a bá yọ iye kan lọ́dún yìí ọlọ́run tó ṣàánú wa lọ́dún tí ń yóò já lè yọ jù bẹ́ẹ̀ lọ sọ́ọ̀mù rọ̀mọ̀dọ́nà wà sọ́ọ̀mù rọ̀mọ̀dọ́nà ẹrú ọlọ́run tá à ń sọ ìtí ọ̀sẹ̀ bọ tó gbọ́ ló ń gbọ́ tó ń kírun tó ń yọ sàkà ó tún wá ń gbá àwẹ̀ wà sẹ́mi àwa àtọ́ à ó ń gbọ́ ń tọ́lọ̀ ń sọ samuhan wà tọ́ àn ìtí wọ́n ọlọ́run sọ agbọ́ a sì ń tẹ̀lé ó ń gbọ́ tọ́lọ̀ ń tànà bí ó sì ń tẹ̀lé fàmọ́tà àlàázálíkà ó wá kú lórí rẹ̀ tẹ́ ẹ bá wo hadithi orígun mẹ́rin làdíìsì gbé wá òun ọ̀dà akọ ájì màmú àdíìsì tí ájì wà láìpẹ́ yìí ànábì sallallahu alaihi wasallam ọlẹ̀ ń tọ́ba wá kú lórí irú ìṣesí yìí wájà bá ti làwùlí jánà irú ẹni yẹn yóò wọ àlìjánà ìmáàmù al-Albani wọ́n ní hadithi yìí wọ́n ní hadithi tó lálàáfíà òun ni tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti ń ṣe àwọn orígun ìsìláàmù yìí tó ń pe bó ṣe yẹ kó pe wájà bátìlà wúlíjà náà àlìjánà di ọ̀ràn yẹn fún anábì sallallahu alaihi wasallam ó wá ń sọ fún wa pé alhajjul mabruru láìsà láwù jàzá ìlà àlìjánà anábì níṣẹ́ rẹ̀ tó bá ṣe ájì dáadáa tí èé ṣe pa lọ wá táìtù tí èé ṣe pa lọ rọyìn mọ́kà tí èé ṣe pa wá sábà káàkiri ẹni tó pé gbogbo orígun ájì rẹ̀ ó ṣe bí wọ́n ṣe ní kó ṣe ibi tó yẹ kó ti sùn ní Muzdalifa ó sùn bẹ́ẹ̀ iye ọjọ́ tó yẹ kó sùn Mínà ó sùn bẹ́ẹ̀ àsìkò tó yẹ kó wà lárafa ó wà lárafa ó ṣe tàwáàfù ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ àwọn jàmùrá àti ibi àti ń jùkò ó jù ú ìgbà tí ó yẹ fárí kó fárí ìgbà tó yẹ kó fárí lọ fárí ẹ̀ ó ṣe orígi ájì rẹ̀ dáadáa kò sọ̀rọ̀ bú lásìkò ájì kò mú nǹkan oní nǹkan lásìkò ájì kò wá bú irú ẹni tó ṣe ájì dáadáa yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kò sẹ́sàn kankan fún ojú kéde lọ o ìlà àlìjánà àfi kó nítàn kọwọ àlìjánà ẹ̀yẹ rúfin ọlọ́run àwọn orígun islam márààrún yìí ara ń tá àfìrí ìyọ̀nà ọlọ́run ni àṣekálukú wa ìmọ̀ ní òdodo èyí tí ò ní lẹ́bọ̀ọ́nú tá à ní mú nǹkan mí pẹ̀lú ọlọ́run tá a dẹ̀ pàpà nàbí wa muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni ànábì kankan otu ni ní mọ́ lẹ́yìn rẹ̀ ẹ ń bá pẹ́rẹ́ lánàá bí nírú ẹni bẹ́ẹ̀ ìgbà ọlọ́run gbọ́ yìí ìní pé Allahu fi ọlọ́run fúnra rẹ̀ ó ń bẹ lókè téńté wá rọ kiri gbogbo ayé gbogbo tá a bá rí àwa wa fẹ́ ìmánì ni ó sọ fún ọpọlọ ń rí ọ kódà káwa tó ń ṣèjọba lé lórí ká rí ọ ìwọ tí wọ́n kó wọn mọ́sálásí lọ́dọ̀ ìmánì ni òní jẹ́ ojíwó ilé ọlọ́run ìwọ tán ní ọmọ ẹ̀rọ pẹtrólù sí jẹnẹrétọ̀ mọ́sálásí ìmánì ni òní jẹ́ ọmọ ẹ̀rọ pẹtrólù lọ́nà jẹnẹrétọ̀ tiẹ̀ ń lé ìmánì yìí ni kí gbogbo mùsùlùmí ayé ká lọ mójútó ká gbà pébi kíbi tá a bá wà ọlọ́run ọba àlékè ọlá ó ń rí wa ó sì mọ kọ̀rọ̀ wa ọmọ ń tà ń ṣe kádẹ́gbà pọ́kàn ṣoṣo lọ́lọ́run kò pé méjì òun lọ́ba alágbára òun ló ń ṣèjẹ́ ẹ̀mu òun ló lè pa wá òun ló lè jí wa òun ló lè jí nǹkan ó tò òun ló lè gbogbo nǹkan kágbà kọ́ lọ́run ọba ni èyí ni ò ní jẹ́ ká máa bẹ̀rù tí ò tó ọlọ́run ìmánì yìí pàtàkì púpọ̀ lẹ́yìn rẹ̀ ìrun wákàtí márààrún a máa kí lásìkò rẹ̀ a ní máa jẹun pọ̀ ẹ bá ní àtìpọ̀ ọ̀run ní ìjọ lọ́run lójú a wà béèrè pé àjẹpọ̀ oúnjẹ ṣé máa jọ̀wọ́ náà lójú kọ́ ọmọ jẹun láàrin ìjọ márùn kan wá bọ̀ ọ̀sẹ̀ láìsí kóńgò márùn tó bá oúnjẹ ni àbí àwọ̀pọ̀ wọ àǹkárá tẹ́lẹ̀ kó wọ kó o wọ gíní kó o wọ sáfẹ́ẹ̀tì àwọ̀pọ̀ bàtà ṣé máa ń jọ̀wọ́ náà lójú torí náà máa ń jẹun pọ̀ a máa kírun ní àsìkò rẹ̀ òun ni kéléjì kọlọ yé gbogbo wa bẹ́ẹ̀ lẹ́yìn eléyìn àwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀nà ní lọ yàá mọ̀ gbà gbogbo ẹni tọ́lọ́ba bẹ́ẹ̀ gé ọ̀la fún ayọ̀ zaka two point five one percent lórí tọ́lọ́ba ṣe fún wa tó ti wọ nisab lásìkò tá a wà yìí ẹni bá tó one million naira lọ́wọ́ lọ sókè sàká ti wọ tí náà láàyò ọ̀nà one million twenty five thousand that is two point five percent tó bá jẹ́ nǹkan oko ó tún láwọn àdájọ́ mi ìtọ̀ pọ̀ torí náà kájọ sàká ara tá a fi rí ọ̀nà ọlọ́run ni gbogbo ẹ̀tọ́ lọ́ba ti bẹ́ẹ̀ gbé ọ̀là fún ká lọ ṣe hajj eléyìí náà ara tá a máa rí ọ̀nà ọlọ́run ni èyí jẹ́ ṣókí nípa àwọn orígun ìsìláàmù márààrún ara tá a máa rí ọ̀nà ọlọ́run òun lélẹ̀ àáfàá lára ń táàtún máa ṣe táàfì máa rí ìyọ̀nú ọlọ́run ọba àlejò ọlá òun náà ni bìnà ulimọ́sì mi máa kọ́ mọ́sálásí mi máa kọ́ ilé ọlọ́run gbogbo ẹni kọ́lé ọlọ́run àbóhun náà dá sí bí wọ́n ṣe ń kọ́lé ọlọ́run irú ẹniyàn ọlọ́run ọkọ̀lé fún lálìjánná iló ṣe wà ní àdíṣẹ́ ànábì sallallahu alaihi wasallam man bana lillahi masjidan ẹni tó bẹ́ẹ̀ lé lọ kọ́ mọ́sálásí fọ́lọ́n yabtaghi bihi wajha Allah lẹ́ni tó fi ń wá ojú rí ọlọ́run nìkan bana Allahu lahu baytan fil janna ọlọ́run ọkọ̀lé fóun náà lálìjánná nínú rìwáyà mi ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bẹ́ẹ̀ lé lọ kọ́ kọ́mọ̀ ju ìtẹ́ ẹyẹ lọ jàmọ́ ṣètẹ́ ẹyẹ lè gbé èèyàn kan gan ìtànàbí sallallahu alaihi wasallam sọ fún àní wípé ẹni tọ́bẹ̀ èlé dá sí ọ̀rọ̀ mọ́sálásí ẹni tọ́bẹ̀ èlé kọ́ mọ́sálásí fọ́lọ̀ kódà kọ́mọ́ gbà ju èèyàn péréte lọ ọlọ́run tún ní kan bánà lọ́wù láwù kọ́sọ́rọ́n fìlìjánà ọlọ́run ní kí wọ́n kọ́ pálásì ààfin ńlá fúnrú ẹni bẹ́ẹ̀ nínú àlìjánà gbogbo tó ní í ṣe pẹ̀lú mọ́sálásí ìtì máa jẹ́ èèyàn wàlùjá náà ni ká máa pa mẹ́nu mọ́sálásí táwọn mùsùlùmí tí wọ́n fi máa kírun fún ọlọ́run ara tí ó jà wàlùjá náà ni ká máa gbálẹ̀ mọ́sálásí ara tí ó jà wàlùjá abẹ́ kan bẹ abdullahi alimujimir ara tó ṣe tó fi wàlùjá náà nìyẹn òun ọ̀pà fún mu mọ́sálásí kódà kéèyàn ra air freshener lọ mọ́sálásí ara tẹ́ rí àlùjá náà wọ̀ ni gbogbo tó bá ní pẹ̀lú ilé ọlọ́run ẹ jẹ́ mójútó ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn òpó à ń sọ̀rọ̀ kíkọ́ mọ́sálásí ibẹ̀ yẹn ládẹ̀ ti dúró ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ilé ẹ̀kọ́ mufleon high school admission lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ wa bákan náà ilé ike wa mazuli muflehin alislami ilé ike òyì náà àwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù ilé ike òyì ó wọlé fún new academic session ní may twenty two tẹ̀mùyídí fáwọn ọmọ tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ilé ike ọ̀nbẹ̀ńbẹ̀ ìpìtìdáyí fáwọn bíi primary classes ọ̀nbẹ̀ńbẹ̀ bákan náà ni ìrìdáàdí ọ̀nbẹ ní ilé ẹ̀kọ́ wa yìí ẹ lè fẹ́ ṣèwádìí nípa ilé kéwú àbí ilé ẹ̀kọ́ mọ̀fìlẹ́wọ̀n high school ẹ máa pè sórí ẹ̀ zero zero five two six one five three zero títí òru ọ̀la ìlànà islam rashid ajib abu anas asalaamualeykum rahmatulah wa barakatuh.